so gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ hmm, ìyá rẹ̀ ìyàwó grandpa ni ṣùgbọ́n kì í ṣe ìyá mi. nípa ìyàwó mélòó ni grandpa mi. ìyàwó mélòó ni grandpa ni. márùn. Ah, béèrè ńlá ilé. Eh? mẹ́ta ni. mélòó. mẹ́ta. márùn. márùn. báwo ni wọ́n ṣe mọ̀ pé márùn ni. tòmọ̀ rẹ ti tẹ̀ bá ti sọ ìbọn kẹrẹ. nígbà tí mo sọ ń gbà kí n lọ rántí ìyàwó márùn wọ́n mọ̀ pé grandpa ní ìyàwó márùn ẹ gbà mí lọ́wọ́ àwọn ọmọ yìí wàhálà dé o. Yau mélòó ni? Hmm? Yau mélòó ni ọ̀nì? Ìyàwó mẹ́ ìyàwó mẹ́ mẹ́rùn. Màálù. Ìyàwó mélòó lèmi ni? Ìyàwó kẹ̀. Ẹyọkẹ̀. Ẹyọkẹ̀. Ta ni? Mami. Ṣé mi náà lè ní ìyàwó méjì àbí mẹ́ta? Wàhálà máa ṣe. Kí ni mẹ́ta? Kí ni mẹ́ta? Kí ló dé? Three. Torí kiri. Torí kò ní dà. Kò ní segin. Ẹ̀mí fẹ́ fẹ́ náà ni ọmọ mi. O fẹ́ kí ah tọ́ wa fẹ́ kí n lọ́mọ mi tí mọ́mi bá bímọ sí nǹkan. We go explain explain explain explain because no evidence. O fẹ́ kí n No no no no. <laughs>